kókó ẹlẹ́ẹ̀karùn manahiju tafsir al-Quran bi tartib the methodology of Quran trans uh, interpretation or explanation tá a bá fẹ́ ṣàlàyé Quran báwo ni wọ́n ṣe máa túmọ̀ rẹ̀ àwọn afáàsọ eléyìí kúrò lọ́rọ̀ bàtìní jìbìtì ní jẹ́ báàtì ní jìbìtì awo ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn àfáà wa kọ́lọ́mbà ni kẹ́ gbogbo wọn lápapọ̀ ohun tí wọ́n fi ń jẹ̀kọ́ wọn ò fi sábẹ́ ewé o ẹgbẹ́ ẹ̀kọ́ báyìí ni wọ́n fi sí tí wọn náà bá lè ṣiṣẹ́ rẹ̀ kó lọ ṣe ọ̀fẹ́ dẹ̀ntì ọmọ túmọ̀ Qur'an ìlànà márùn-ún ni wọ́n ń lò ní sísẹ̀ntẹ̀lé alákọ̀ọ́kọ́ tafsiru lè kùrọ̀ánì bèlè kùrọ̀ánì ṣíṣe àlàyé kùránì pẹ̀lú kùránì ìyẹn ni pé tó bá rí àyàkánu kùránì tó fẹ́ mọ ìtumọ̀ rẹ̀ ó fẹ́ gbọ́yé tún lọ wọnú kùránì ó ṣeé ṣe kó o tún rí irú rẹ̀ ó ṣeé ṣe kó o tún rí irú àyà wọn irú rẹ̀ yóò máa tú irú ara wọn káwa sọ pé ò rí irú àyà tó lè túrú àyà ọ lọ sí stage two tafsirul Qur'an bil anabawi as ṣíṣe ìtumọ̀ ṣíṣe àlàyé alukur'ani pẹ̀lú àdìsá ànábì tó fẹsẹ̀ rinlẹ̀. aya kan wá ọmọ ojútùú aya wọn o sì rí aya míì tó tó ṣàlàyé ẹ̀ fún ọ you go back to sunnah sunnah wal hadith mutaradifat àwọn ọ̀rọ̀ tó wà synonymous tí wọ́n ń túmọ̀ ara wọn ní kápẹ́ ní sunnah kápẹ́ nǹkan ní hadith. lọ́wọ́nú hadith ọlọ́run ní akímù sọlá ẹ kírun wọn wá wọnú kurani from a to z ọlọ́run sọ bó ṣe kí mbẹ̀ fún ọ ọgbà òòrí irun tó lọ ní akí kí gangan ló ń jẹ́ bẹ́ẹ̀ báwo gan ní ṣe ṣe é kí ní bẹ̀rẹ̀ kí láàrin kí parí ò lè rí inú you now go to hadith. nínú àdìsí ni ó ti wá rí i pé ànábì kírun báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí òun túmọ̀ kùránì pẹ̀lú kínú pẹ̀lú hadith ìgbésẹ̀ kẹta tíyan ọba tún wọ́ọ̀k lórí àyà kan nínú alukur'an tafsiru alukur'an bi afari asọ̀hábí asọ̀hí ìtumọ̀ alukur'an. As pẹ̀lú ọ̀rọ̀ sàábé kan tó fẹsẹ̀ rinlẹ̀ ìtumọ̀ alukur'an pẹ̀lú ọ̀rọ̀ sàábé kan tó ṣe kí ni tó fẹsẹ̀ rinlẹ̀ kí ló fà tíyẹn tó fi di ìgbésẹ̀ kẹta ìdí ni pé nígbà táwọn ibi ń gẹ́sẹ̀ fáwọn sọ̀hábà wọ́n gbọ́ àwọn nǹkan kan yé láì gàsígbà náà bí iṣẹ́ sọ̀yẹn fún wọn nítorí wípé wọ́n jọ wà pẹ̀lú ara wọn ni ok bẹ́ẹ̀ sì jókòó ẹ ní ìsìn mo lè sọ̀rọ̀ kan tí n bùkátà sí kí n ṣe ẹ̀sọ̀túnmọ̀ ẹ̀ fún yín nítorí mo ti mọ̀ pé ẹ ti gbọ́ àwọn kankan yé àbí ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ sọ níta ntọ́ gbọ́ yéhùn ọ wàá sọ lọ́rọ̀ fún nítọ̀hún bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ntọ́ fa kí ọ̀rọ̀ àwọn tábì kọ́ wọ ọ́ ọ̀rọ̀ àwọn sọ̀hábà kó wọ bá a ṣe ń túmọ̀ àlùkùránì nù. bí àpẹẹrẹ nínú suratu Luqman ọlọ́run lọ́wọ́ àwọn àwọn ènìyàn tí wọ́n ń ra lahwul hadith lahwul hadith ìranù wọ́n ń ra ìranù àwọn sọ̀hábà gbọ́ yé tí ń jẹ́ra ni wọ́n gbọ́ yé ńgbà táyé dayá yẹ àwọn àwọn tábì wọ́n bèrè pé kí ni ń jẹ́ hadith kí ni ń jẹ́ hadith wọn ò gbọ́yé àwọn sọ̀hábà ló sọ fún wọn pé n ti ń jẹ́ bẹ́ẹ̀ alekina orin mísíkì ń jẹ́ bẹ́ẹ̀ ló fi gásí pé àwọn sọ̀hábà ni wọ́n tú láwùl hadithi àwọn gbọ́yé bánẹ́bí dọ́lọ́ ṣe bánẹ́bí ṣe kà fún wọn àwọn gbọ́yé ṣùgbọ́n àwọn tó tẹ̀lé wọn wọn ò gbọ́yé àwọn lọ́wọ́ á tú láwùl hadithi so a máa ń pàdé irú àwọn ọ̀rọ̀ báyẹn nu Qur'an tá a bá ń ṣètumọ̀ Qur'an lọ́wọ́ pé ọmọ Abbas onítùmọ̀ ayà eré ọmọ Masudi onítùmọ̀ rẹ̀ rèé ok Abu Huraira onítọ́ba wù yẹn ká ayà yìí láti fi gbọ́ ọ̀rọ̀ yìí yé láti fi mọ̀túmọ̀ ọ̀rọ̀ yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn náà ti wọ ipò ìntàlẹ́fífi ọ̀rọ̀ wọn tó fẹsẹ̀ rinlẹ̀ túmọ̀ kíni alukur'an. ìgbésẹ̀ kẹrin tafsiru alukur'an bi athari atabi'in asahi ìtumọ̀ alukur'ani pẹ̀lú ọ̀rọ̀ tábì tó fẹsẹ̀ rinlẹ̀ tábì àwọn tí wọ́n tẹ̀lé àwọn sọ̀hábà wọn ò bá nàbí láyé ń tiwọn ṣùgbọ́n àwọn rí bùnú àbáàsì wọ́n rí abu hurera wọ́n rí abubakari wọ́n rí umaru wọ́n rí usman àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn náà ọlọ́run fún wọn ní àǹfààní láti súnmọ́ àlùkùránì pẹ̀lú ọ̀rọ̀ tó bá tẹnu wọn jáde lọ́nà wo gẹ́gẹ́ bó ṣe já sí pé àwọn sọ̀ábà náà gbọ́ nǹkan kan yí lọ́dọ̀ ànábì lẹ́gàsí pàdánù ṣẹ̀ṣẹ̀ pronounce ẹ̀ jáde làwọn táàbì yẹn náà gbọ́ nǹkan kan yé lọ́dọ̀ àwọn sọ̀háábà láì gàsí pé wọ́n pronounce ẹ̀ jáde àmọ́ tó gàsí pé àgbọ̀yé òun àwọn ò lè gbọ́yé nígbà tá a rí wọn àfi kí wọ́n sọ jáde fún wa àfi kí wọ́n ṣe kí ni o àfi kí wọ́n sọ jáde fún wa bọ́rọ̀ tiwọn náà nígbà míì àwọn àyà kan tó gàsí pé àní mọ́ tù sí. Si àfi ká lọ mú ọ̀rọ̀ mujahid ọ̀rọ̀ sa'id ibn musayyab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tó jẹ́ kibaaru ulama mina tabi'in rahimahumullah ṣé ń wo ìpele ń ìpele karùn-ún tafsirul qur'an biluga al-arabiyya títúmọ̀ alukur'an pẹ̀lú èdè lárúbáwá larubawa ni ọlọ́run fi sọ kùránì kalẹ̀ wọ́n ti ń sọ ọ́ lọ́rọ̀ kí kùránì tó sọ̀ kalẹ̀ kùránì bá wọn lórí rẹ̀ lárúbáwá ò sì parẹ́ wọn ò sì yé sọ́dọ̀ ní olónìí agasi pé kí ni lárúbáwá ń lo áńtà fún tó bá fẹ́ mọ̀ tó máa ń tà kí ni wọ́n ń lo húwà fún tó bá fẹ́ mọ̀ tó mọ̀ húwà kí ni wọ́n ń lo ànà fún kí ni wọ́n ń lo báyìtù fún kí ni wọ́n ń lo árídù fún kí ni wọ́n ń lo sàmáwátì fún ló fi já sí wípé nígbà tá à ń ka ọ̀rọ̀ kan nínú kẹ́lẹ́mọ́tò ṣàhádà ní abẹ́ àwọn abẹ̀sìnjẹ́ fífún fífún ìròyìn ọlọ́run ní ìtumọ̀ odi lábẹ́ rẹ̀ a discọ́sì fífún ìròyìn ọlọ́ ní ìtumọ̀ tí kò wà supported by Arabic language fún àpẹẹrẹ Allah sọ pé rọ́pù samawat wal ardi asamawat nínú Lárúbáwá. ntọ́wà lókè ní jẹ́ bẹ́ẹ̀ alẹ́ àrèdì etí nbẹ́lẹ̀ ní oúnjẹ bẹ́ẹ̀ tọ́ba lọ tú sí ìtumọ̀ míì wàhálà ti dénú nínú àyà míì ọlọ́ọ̀ni bìyẹ́dìhí àlùmọ̀lì ìjọba wà ní ọwọ́ rẹ̀ nínú èdè lárúbáwá ń pè ní ọwọ́ àti màá tọ́ba lọ tú ọwọ́ tiẹ̀ sí nǹkan míì wàhálà ti dénú àwọn tí ń sọ èdè yẹn wọn ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ however ìtumọ̀ alukurani tàbí ọ̀rọ̀ alukurani ọwọ́ aga ju lẹ́vù èdè Lárúbáwá lọ tàbí ọ̀ga ju àgbọ́yé tí ọmọ Lárúbáwá ní sí ọ̀rọ̀ nínú èdè wọn bí àpẹẹrẹ alikọ́ọ̀rìà alikọọriya kọra a yakọrọ kíyàn kankan níjẹ kọra ọlọsi ní alikọọriya ṣé ìtumọ̀ rẹ̀ ni olùkọ́ olùkankan lóbìnrin tẹ̀lé kọ́ọ́ríà olùkankan lọ́kùnrin kọ́ọ́ríà olùkankan lóbìnrin ṣé ìtumọ̀ ni nu la kùránì ju lọ́wọ́ ju lọ ní àwọn abala yẹn gbogbo lábáwọ̀ mọ̀túmọ̀ rẹ̀ àdébìkan tó lọ ń sọ fún kọ̀mọ̀túmọ̀ rẹ̀ alikọ́ọ̀rìà alọ́ ní alikọ́ọ̀rìà ọwọ́ abirin pé malikọ́ọ̀rìà kìnìjẹ́kọ́ọ̀rìà má kà sí obìnrin kan ni ẹ alikọriya malikọriya wa ma adiraka malikọriya Ọlọ́run wa ni yawma yawma yakunu nas kalifarosh alimabusos ọjọ́ tí àwọn èèyàn máa fò àwọn èèyàn dàbí kòkòrò tí máa fò lóògùn ti ń jẹ àfòpiná tí wọ́n fọ́n dà síta ọjọ́ àjíǹde nù ọjọ́ tí yóò mọ kan gbá yẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan pé ah ọjọ́ yìí ọlọ́run mọ́mọ́jẹ́ ò yíwọ́ fún wa ní ọjọ́ náà yóò máa kan ọkàn rẹ ni bí gbàtẹ́nìkan ń kan ilẹ̀kùn ọlọ́run fi pè ní àlìkọ́ríà kò sí lárábáwò ò lè gẹ́ẹ̀tì ìtumọ̀ yẹn that is very deep meaning of Korea. But there is there is a connection between ìròyìn yẹn àti ẹni tí ń kan lẹ́kùn tó pé ń tí ń kan ọkàn rẹ kó kó kó pé láti ah, ìbá ṣe pé ọjọ́ pé tá a kú láyé tí tọ́lọ́wọ́ jiwa dìde yìí ah, tí ìbá ṣe èmi náà bá mà dá wàhálà alẹ́ gidi mà ní àmọ́ ọjọ́ yẹn ah, ó lè fún yàn la hypertension o ọgọtọ lọwọ lọwọ jí wa dìde tá a wá sí sírò sẹ wa yóò máa kan ọkàn rẹ kó o ní àjẹ pé sẹẹri pé Lárúbáwá ẹlẹsàdù làárọbì ni gbogbo múndídùn ni múndámù olùwàsíìtì ni wọn ò lè rí tú èròǹgbà Ọlọ́run lórí kọ́rí àwọn ò lè máa. àti irú ẹ̀ lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìwé náà ni lilatul qadri àbí ọlọ́run wa máa dìrọ́kà má lilatul qadri gbogbo tí wọ́n bá lè tú lilatul qadri sí lilatul qadri alẹ́ agbára òru agbára òru abiyì wọn ò lè tutù bá ń lọ conceptual meaning of lilatul qadri wọn ò lè tutù conceptual mi ni ẹ̀ ni kí nìkan tó kó sínú kí ni tí máa ń ṣẹlẹ̀ nú ẹ̀ pé mo gbọ́ lárúbáwá ò lè má. àjásí pé stages márùn yìí tafsirul qur'an bil qur'an tafsirul qur'an bil hadith anabawi as-sahih tafsirul bi asari sahabi asahi tafsir al-Qur'an bi asari tabi'i asahi wa tafsir al-Qur'an bi lugha al-arabiyya wala tafsir al-Qur'an bi ra'yi wal hawa kò wá sígbà láàyè lọ́dọ̀ àwọn àfáà wa láti fi ìròrí ìfẹ́ ẹnu túmọ̀ al-Qur'an eléyìí tó jẹ́ tafsirun عند sufiyin tẹfsiru tàwọn sufinu tẹfsiru àwọn sufinu asílẹ̀ àdèké ni wọ́n ń pè ilérò ẹnìkan ń pilẹ̀ kíṣà tirẹ̀ ká ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ama amma amma amma ya amma amma amma amma. ọsọ ama ọsọ di ama o wàhálà tafsiru bi rahayi ṣíṣe ìtumọ̀ kùránì pẹ̀lú ráàyè ìròrí wàlíhàwà àti afẹ́ ẹnu òun ni wọ́n ń pè yẹn ìyẹn ló ba yẹ àwọn onísúfí jẹ́ tí wọ́n bá túmọ̀ kùránì báyìí ìròrí ni wọ́n lò ìfẹ́ ẹnu ni wọ́n lò wọn ò ní lo ẹnìkan ò ní lo ségìsì márààrún yìí káyé rẹ̀ àtàlẹ̀kẹ́ àmà rẹ̀ mọ́ dáa. èèwọ̀ ni láti fi ìròrí ìfẹ́ ẹnu túmọ̀ lè Qur'an